فجاءهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى فراقبوه بسركم وجهركم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله أسباب فساد المرأة أو كفا تعمل بعرف فجلا وجوا هذا ما قبل ìpè obìnrin àní wọ́n kó ìwé tọ́pọ̀ jù láwùjọ tí wọ́n bá da àwùjọ da tí bá rí sí ń sí lọ yìí ajáde pé títa àwùjọ yọ bẹ̀rẹ̀ lágbára tá a bá ti mọ ọkàn pa àti wójú tó ọ̀rọ̀ ní ilé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ wípé ìdá àwọn ìfàsítára zàlẹ̀ àjọ tá a mọ ní pàtàkì pé nǹkan mi wáyé ajáde pé kò ní sí màmá nìyẹn. أيها المسلمون عباد الله أيها الكرامة نعم بلما فجأ لا وجود nípa ìmọ̀ afínra lẹ̀ ìmọ̀ àtọ̀tọ̀kọ̀tọ̀ wọn ń bóra kọ́lá àwọn míì fún títà fún ìdíbi oúnjẹ ọmọ láwọn ẹni táwọn àwòrán bí àbẹ́ ti yé wọ́n ti gbogbo ara wọn lẹ̀ abẹ́rẹ́ yìí ti pọ̀ jù ìbàjẹ́ pọ̀ owó gbóná ti pọ̀ jù ìmá bá tóbìnrin ẹgbẹ́ ara ẹni jẹ́ wọ́n ti pọ̀ jù láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ òkè ẹ̀dún bá wà sí mọ́ ọ̀gàn ti ga nígbà tọ́rọ̀ bá wá rí báyìí tó ti fi àwọn obìnrin náà ni wọ́n jẹ́ kí ni ọ̀hún ọ̀mọ̀ ha tó lè àṣìyá ní kọ́ọ́dínà àwọn ni wọ́n jẹ́ ìyá àwọn ikọ̀ tí ń bọ̀ wá bóòlù làwọn ti fẹ́ rí pẹ̀lú báwọn obìnrin ti wà yìí ayúhà mùsùlùmí ìlà àdàlà ayébùsùn ọlọ́run ọba nínú àwọn òkùnfà èyí tó jẹ́ káwọn obìnrin bàjẹ́ láwùjọ yìí tí wọn ò sì yé máa bàjẹ́ òun náà ni àdìgbò àdìgbò àdìgbò ìjìnà tẹ́sìn ọlọ́run ni ẹ̀sìn ọmọ atọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lára lásìkò táwà yìí paríparí rẹ̀ lẹ́yìn ìtàwòlì lẹ́yìn ìmọ̀lọ́wọ́ ọba lọ́kàn ipò ń lọ lẹ́kọ̀ọ́ sí jọ́sí lọ́dọ̀ ayà sí nígbàgbọ́ nípa nẹ́bí sọlọ́lọ́ àdọ̀sọ́lá ń kójúdé ọlọ́run ọba rẹ̀ irú yìí àwọn obìnrin ọ̀gbọ́n ló ìyẹn ò tiẹ̀ jẹ́ kí dáadọ́ rẹ̀ lọ́rùn náà èèyàn fẹ́ wá mọ́ yàtọ̀ igbe sóbìnrin yìí ṣe àlùmọ́sùlẹ́mọ́ ní amẹ́ríkà fìrọ̀ sẹ́ni dọ́gba fọlọ́wọ́n ọba délé yìí ni àbí kéfèèrè téèyàn bá sì ti lẹ́sìn bọ́kẹ̀ náà fẹ́ lẹ́pàá sọ ìgbà alkọ́ọ̀lì nínú díẹ̀ alkọ́ọ̀lì ẹni tí ò bá lẹ́sìn wọ́n <clears throat> táwọn yẹn bá sọ wípé nìyẹn alákọ̀ọ́lé yìí ń sálákọ̀ọ́lé ẹni àbùkù ni ẹ̀sìn òun ló lè sàtúnjẹ́ àwùjọ yìí láwùjọ yóò ní dáa ọba adẹ́dà sọ́wá ìfẹ́ ọmọ omi ìlàlẹ̀ àwùjọlọ́ha mọ́kùnlẹ̀ ìlàlàbòdì lẹ́ni tí wọ́n á ọjọ́ sí fún wọ́n sábọ̀ náà jọ sí fún ṣọ́nẹ́fà tí wọ́n á lẹ̀ tó déédéé wọ́n máa kírun wọ́n máa yọ ṣàkà ìyẹn lẹ́sìn tó tó dọ́gba ayíwájú lèmọ́nà ìbáṣálà eléyìí àtàfẹ́kùn ọlọ́dọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ni tí wọ́n ọ̀rọ̀ lọ́rùn tọ́wọ́n ni ó ti tìláwà tẹ́ni délé ọ̀rọ̀ lọ́rùn lẹ́yìn àwẹ̀ ọ̀rẹ́ tọ́wọ́ ní ọdúnrín máa wọn àdúkàrù ní ọdúnrín máa gbogbo àwọn kẹtẹ́ ti pani lábẹ́ ní máa rẹ̀ ìlàdàlá ẹ̀yẹ wíṣẹ́ ọlọ́run nínú nǹkan tó jẹ́ kí àwọn obìnrin bàjẹ́ láwùjọ yìí ọ̀hun lè ṣe bá àwọn ṣàìtọ́ wàháwà náà ìmá tẹ̀lé àṣẹ ìtọ́ nìní tọ́lá ti dá ìfọ́yẹnú pọ̀ ní pípa ọ̀pọ̀ ọ̀pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lásìkò yìí inú mi ní ṣe ọ̀pọ̀ lára wọn afáwọn ọ̀tọ̀lẹ̀ fún àbáṣe rọ́dí ọlọ́run ìjọba àdìgbòmọ̀ àwọn àrùdọ́ọ̀dù wọn wọ́n ní kò síbi tí ọlọ́run ọlọ́ba dẹ́dà tó ti sọ̀rọ̀ ìfẹ́ mú tó ròyìn ẹ̀ dáadáa taburú taburú ọlọ́run fi ròyìn ìfẹ́ mú ìfẹ́ mú ní ìyẹpẹrẹ ni ìdí máa ń kó parun báyẹn ni téèyàn bá sọ́ra afáwọn ọ̀tọ̀lẹ̀ fún mọ̀sán rọ́dí ọlọ́run tààlà àjùrò àrùdọ́ wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tó dòdó bá lọ nífẹ́ ẹnu máa ń lọ ìgbásíkò táwa bára wá yìí ọdí wípé òdòdó kẹ́kẹ́ alára yọ ma wá tẹ̀lé fẹ́nu káyọ̀ irúfẹ́ àwọn tó ń lò fẹ́ lóyìí ọ̀rọ̀ náà bá máa ti tẹ lórí wọn nígbà tó kọ́tọ̀ àyà àdọ́ta ọlọ́run ọmọ ní ọbọ̀lù mímọ́ ni tẹ́ra àwárù bẹ̀rẹ̀ ìrìhúdà mìíràn lọ́wọ́ ọ̀sẹ́ni tó tó sí mẹ́tọ́ ẹni tí tẹ̀lé mẹ́nu rẹ̀ tí kì í ṣe ìlànà tó wá látọ̀dọ̀ Allah kájà má gbàgbé anabi sallallahu alayhi wa sallam ó ní àdìsẹ́ ìgbàgbẹ́ ẹni kankan yóò lè sí ìpè dáadáa o ọwọ́ ajá sí pé irúfẹ́ àwọn obìnrin onífẹ́ẹ́nu yẹn tí wọ́n tẹ̀lé àṣà ìdọ́ọ̀tì wọ́n sàpọ̀ ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala ọjẹ́ kí bàjẹ́ máa pọ̀ láwùjọ ọba dẹ́dà ìgbà tí ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn obìnrin bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ìyàwó àmẹ́rin rọ́dí ọlọ́rù tààrà àìsàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run nípọ̀lá tọ́kùdá ànẹ́bì kọ́ọ̀lù ẹ má máa díwọ̀n wọn ohun tí ń bẹ̀lẹ̀ ní ẹ̀ a máa níta máa ní ọkùn ní ọwọ́lẹ̀ màrúfà ọ̀rọ̀ dáadáa ní ẹmà sọ nínú nǹkan tó nífẹ̀ẹ́ tó yí sàtò wọ́n takọ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ sùpáànà ẹwà àtijọ́ láwọn obìnrin ti jáde bóde ẹ̀rí pa àwọn ọmọ ni ọ̀kan tẹ̀ fi ìwé ó ti kún ilé ọkọ obìnrin ọjáde pàmíà ọwọlé lọ́nà ẹ̀yọ ọjáde lóru ọba dẹ́dà ní ẹgbẹ́lẹ̀ ọkọ̀ ìjókòó wọ́n lẹ́ àṣàbàrọ̀ jìnà ẹ̀sàbàrọ̀ jẹ́jẹ́ ìlẹ́yẹ tó gbóyà ẹ̀ ti gbọ́dọ̀ máa fi ọ̀tọ̀ iná irú ìsí máa ń ṣẹlẹ̀ olórí pé ọlọ́run ọba gbà nẹ́bí dìde sallallahu alaihi wa sallam tóbìnrin jáde lẹ́yìn tó ti gbé ó fi nǹkan sọ́tẹ̀ tí ó máa rú wúrú wúrú tóbìnrin jáde pẹ̀lú gbòrí èyí tó jájú wípé wọn ní sópa ní ọmọ asú yẹyẹyẹ lẹ́ẹ̀mẹ́wàá ayé alìmọ̀lẹ́mọ́nà àyíláàdàlá irú àwọn obìnrin onífẹ̀ẹ́nú yìí àtàwọn mẹ́rin ni anẹ́bì sallallahu alaihi wasallam tí ń sọ nípa àwọn ọ̀rẹ́ yìí wọ́n wá jò jíjọ ọlọ́run ọba ilé rẹ̀ pé kí ní jẹ́bẹ̀ rẹ̀ òjíjọ ọlọ́run jẹ́ ọlọ́run nílẹ̀ alimọ́n atol hasna filimọ́n bẹ́tẹ̀ sọ obìnrin dáadáa tó ti pé bí tó ti hù jáde ọ̀dà ẹ̀rí obìnrin dáadáa tí ń hù jáde níbi bí ọ̀dà aláwọn obìnrin bàjẹ́ nítorí wípé wọ́n sàtakọ ewu tó wà nínú sẹ̀ríà wọ́n tẹ̀lé fẹ́nu wọ́n tẹ̀lé àjọ ìtọ́ nínú ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lá

mọ́ lọ́hara lọ́wọ́lọ́wọ́ wọ́kàbíyàrí ìlú èyí tó já sí pé kọ́lọ̀ rẹ̀ lọ́hẹ̀ta ṣùgbọ́n ọrùn rẹ̀ pamọ́ obìnrin yóò tọ́lọ́wà lọ lọ́fíndọ̀ ọlọ́run àdínú fọmọ́ rọ̀tí aláàbọ̀ọ́lì ọwá kọjá lára àwọn èèyàn kan lèyẹ́ jìdì orí àhà wọ́n fi kó ohun ẹ̀ ìgbà ah, obìnrin ní nǹkan tó ní rọ́kán báyìí fàyí àzáàríyà aláfẹ́wúgbà ọ̀nà àìbá àdọ́lá ẹ̀yẹn rúfin ọlọ́run ọba ẹ̀rí àwọn obìnrin bàjẹ́ nítorí pé àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn mú wá wọ́n tàtàkó rẹ̀ bí irú ìjáàbù àwọn obìnrin àwọn àfẹ́lò ìjáàbù wọ́n sì àwọn míì tó tún ti lóyún ẹdún sàbámọ̀ pé tékèèsé tí wọ́n fi yàjẹ́ wá báyìí táà lè ságele yáyáyá kásọ̀tọ́ bó ṣe wù wá àwọn obìnrin ọ̀fẹ́ lọ ìjáàbù wọn bákan

tí ó sọ̀tọ̀ pẹ̀lú àwọn góòlù olówó iyebíye tí ń kọ́ yanranyanran tí ó sọ̀tọ̀ pẹ̀lú àwọn aṣọ tí wọ́n ti pa ní aró tó ti pé èèyàn máa yí jú sí ẹ̀rí àbí tí ó sọ̀tọ̀ tí ó tu àwọn nǹkan oríṣiríṣi ojú yóò fi ara débi wípé a padà kó fìtí náà sẹ́yìn báwọn ọkùnrin ọláwọn ọ̀rẹ́ méjì kan wà ẹni náà ni wọ́n nínú ẹgbà wà bí wọ́n lè jíjọ lọ́wọ́ láàrùn pé ní èrí wọn báyìí sá bẹ̀dẹ̀ àwá ti rí wọn láwà láyé ń sìn àkọ́kọ́ ní àwọn èèyàn òun ni àwọn aláṣẹ tí wọ́n fọwọ́ lágbàdì lójú ìrìn sáà nẹ́bí sọ́lá sọ́láńtọ́ wá sọ òun náà lè lè sá òǹkà síyá àtòrò àwọn obìnrin tó ti fi wọ́n wọ́ sọ́ wọ́n wọ sọ́tò tọ́ ṣùgbọ́n àríyá sùn ti òwò ni wọ́n wà tọ́lá sọ tí wọ́n wọ̀ òun gẹ́nẹ́ ni ó fi gbogbo ara wọn hàn mọ́ ìlàtò mùmìlá wọ́n wọ́n sì wá gbé káàkiri bẹ́ẹ̀ tí wọ́n máa mì lọ́lọ́ ká á sì ní mọ́tò ìbọ́ọ̀lù gẹ́gẹ́ bí ike ràkúnmí anábì sallallahu alaihi wasallam ọ̀nì láàyè lẹ́kọ́nà lè jẹ́nà rúbí àwọn obìnrin yàn níwà lè jẹ́nà kìí tún sí yẹn nìkan ọ̀lẹ́ wọ́n tún máa jìtá lè jẹ́nà wọ́n láàyè jẹ́nà rí ha àwọn òdẹ̀tẹ̀ nígbò wọn lè jẹ́nà ayé wà ní ìfimú náà ilé àdàlá ẹ̀yẹ rúbí bàjẹ́ lásìkò yẹ dákọ̀ ẹjẹ́ àṣàtúnṣe tọ́ra àwọn náà nìyá àwọn ikọ̀ tí ń bọ̀ nítorí kọ́là lè dáa kí wọ́n dá ajẹ́kọ́ ládá nínú nǹkan tó jẹ́ káwọn obìnrin bàjẹ́ òun ni tẹ̀lé ẹ̀hùn lọ́wọ́ fi ma yẹ̀dọ́rù òun ní ìmá fásikò ṣòfò táwọn obìnrin fi àkókò ṣòfò lásìkò yìí ibi wọ́n wá ń lo àsìkò sí fi ma yẹ̀dọ́rù tó máa múnira wá ní ìwọlẹ́ olórí ilé olówó fowó ra kú

gbogbo ilé tí bá ń tọ́ka sí nǹkan àti ń tọ́ka nípa bóò ní àkókò ṣe pàtàkì tó ẹ̀rú bí àwọn obìnrin ń bá jẹ́ yìí wọ́n ń bá jẹ́ wọ́n wá sáìsì eré lásán lásán eré tó yóò bí ọlọ́run ọba nínú bí ká máa wo àwọn fíìmù kí fíìmù àwọn àwọn oníwòkúwò àbí

nígbà tí wọ́n bá jókòó mi náà abóbóbó gẹ́gẹ́ òrírí àwọn kàfẹ́ ti kẹ́kẹ́ hàn ní ẹni tí múra tọ́fẹ́ fi sí kejì ní ni ẹ̀dàkùn kílọ́kì ọ pẹ̀lú rẹ̀ kílọ́kì ní ọ níbi eléyàn ẹni tọ́fẹ́ fi sí kẹta ni ẹ ẹni tọ́fẹ́ fi sí kẹrin ni ẹ lóògbógbó kí ló ń

ìdìpàǹpá lórí dáadáa àwọn ni wọ́n ń lo gbogbo àkókò wọn ti báyìí sí ọ̀gá ó dé bá lágbájá wọn ọ̀bẹ sí ti dé sí ojú òfin padà bọ́ sí tèmi náà ló ní yẹ gbà mí lórí ẹ o wà ní sára tó sára tìlùbà yìí àti ìbà àárín àwọn èèyàn jẹ orí ohun táwọn obìnrin yìí tí wọ́n wéèsì àkókò wọn sí nìyẹn ayé wa ni mùsùlùmí náà ìbá dàgbà ẹ̀yìn ẹlú ní ọlọ́wọ́n bá inú nǹkan tó jẹ́ káwọn kíta àwọn obìnrin bàjẹ́ tó fi eléyàá ń kálẹ̀ sàtúnṣe lórí ẹ̀ ni agbójúbóbìnrin ọ tó ti gbójú fún rárá sọ́rọ̀ àwọn nìyá àwọn ikọ̀ tí ń bọ̀ lọ́la tó ní bá rí báyìí bóòlọ̀ lágẹ́ ti wá padà máa rí o mo sọ àbátò àṣọrọ ní sóòrò inú nǹkan tó bá àwọn obìnrin jẹ́ ní ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́ kọ́rẹ́ òun náà sọ jọkọ ó yẹ kó kó máa ṣàkíyèsí ó yẹ kó sáyẹn ojú ẹ̀ ta ló wáyàwó ẹ wá tíwà rẹ fi chéǹjì nígbà tó ti bẹ́ẹ̀ nìyẹn lọ

ọ̀rẹ́kọ̀rẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ó ní orí pàtó burúkú pọ̀jù tí ń jẹ́ kí bàjẹ́ ọmọ àtàgbà tọ́rọ́ dàbí àìsàn tí máa ń rìn ní tẹ̀mọ̀gbá ẹ̀sìn a máa rìn pẹ̀lú kádàrà ọlọ́run ọba àná bẹ́ẹ̀ náà ní ìrìn tí ń bẹ lára ẹgbẹ́kẹgbẹ́ bóun náà ti máa ń rìn nìyẹn yọ rìn wọ́n pẹ̀ nìkan ní ọkùnbà bùnà bí mọ̀ọ́yì wọ́n tún pè kan ní ọba yìí bùnà kálọ̀ ọ̀rẹ́ má làwọn méjèèjì ẹni tó ń pè ní ọkùnbà bùnà bí mọ̀ọ́yì ìyẹn jẹ́ ẹni máa ń lọ tẹ́tí tó jíjẹ́ ọlọ́ọ̀bá láti máa lọ gbọ́rọ̀ ọlọ́run àwọn àníjípò tó máa lọ jókòó ti fẹ́ gbìyànjú tó bẹ́ẹ̀ lè dé ọ̀dọ̀ rẹ̀ kọ́ bẹ́tọ̀ sí lójú wọ́n sì ló gbìyànjú ti fẹ́ tó tọ́ ìbílẹ̀dẹ̀ ọlọ́pọ̀ máa jẹ́ fẹ́ ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ wá jẹ́ kẹlá rẹ̀ tí ó padà sàdámọ̀ níjọ́ gbẹ̀ngà kìyàmù wọn lọ́lọ́wọ́ ọba àlìkàlá ń lọ́wọ́ ọmọ àbúrú kọ́ọ̀lì mọ̀ àlàyé lọ́jọ́ tí alábòsí tí yọ máa sọ fọ́ máa fi fún mi ìsàkàtúmọ̀ arọ́sọ olùsẹ̀lẹ̀ ìlà èéṣe ti mọ́nẹ̀pọ̀ kó ṣe kó ti ọlọ́run ní máa jókòó sí kí má dọ́gbẹ́ ènìyàn lóhùn yà wáyé láti ìlàyíta ni ó máa ṣe fún mi lábọ́ àtẹ́tìrì fúlàní kàlílà ọ̀gbẹ́ni ò báyìí jákujàku ìyọmọ kálábù tí mo òun lọ́mà sí lọ́nà ní òjò rẹ̀ tí ọlọ́run bá dà ìdíjà ẹni nígbà tí rẹ̀ ti ọlọ́run wá dé bá mi wọ́n ká ẹ̀rọ ṣe ìtọ́ọ̀nù lélẹ́gbẹ̀ ńsá ní kàdúrà àti dání màtí nìyí èyí já láti lẹ́yìn fáwọn èèyàn ní sábà máa ń fẹ́ wọ́n lẹ̀ بارك الله لي ولكم في الكتاب والسنة ونفعني الله وإياكم لما فيه من الفوائد أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين في مشارك الأرض ومغاربها فكروا وصلوا إليه إنه هو الله الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين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 òun ni ìṣìgáàrù ìmọ̀ àti ìbílẹ̀ àwọn rẹ̀ báwọn obìnrin tí wá lọ sí ìlú wa lágbára ọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ fowó lò ìyé kàkiri kan náà àwọn àbá àgbẹ̀ owó fi pọ̀ ọba dẹ́dà sọ pé ọ̀lá tòótò súpà ha àbúwá ẹlẹ́gùn ẹ má fowó yín fáwọn àpọ̀dà nínú àwọn àpọ̀dà lóbìnrin wà tí kí lọ́rẹ́ rí sọ́pọ̀ ẹkú ni àdítòrò lọ́wà nú ẹ̀ tóbi náà bá fi bóde ibi abẹ́ lọ ṣiṣẹ́ tó ní ó bóde bá ṣe máa bóde ọláwò òfin tó dé ajájú pẹ́ nìyẹn lálórí ọ̀nà ohun ibi tí ó ti ṣiṣẹ́ ọgbọ́dọ̀ obìnrin nìkan pé sẹ́tọ́ fẹ́ lọ sí wà lọ sí yẹn kò lè kó nínú

ọwọ́ àdúró tẹ́lọ́ sàkóbá wọn ayé àdúgbò ìwọ́n náà ìlú àdàlá ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run tóbìnrin bá wà báyìí ọba yẹn mímọ́ sí wa ilé wọn wà tó yí padà ọ yọ làbà tó lulú lára ọmọ rẹ tọrọ mọ ń bọ̀ jẹjẹ rẹ ni kíkra

ó ti lọ ó ti já lámbá lọ ọlẹ́ ni àwọn máa lọ kéwù bọ́ nílé sábà bá ní ọ̀sẹ̀ kan làwọn ó lò ń bẹ̀ di ilé yẹn ó lówó lára pẹ́ máa lọ kó wá fóun kẹ́ ìjókòó kan lábẹ́ ilé máa tà á fún wọn ẹ̀rí ọlọ́run ló mú yín jáde nínú ìyá yín nígbà tẹ́ ẹ̀ nǹkan kan ọkùnrin lọ́kẹ̀ tí ṣe làákàyè èyí tó ti kẹ́ máa fi ṣe nǹkan mọ́lẹ̀ láàálẹ́kùn tẹ́sùkúrú kẹ́bà lè jẹ́rí tí ó ti lọ sọmọ dáàtọ́ káfíta òyìn ìdùtàn kájókòó ti káwà pẹ̀lú ẹ̀ kásọ́sù wàhálà ọ̀sẹ̀lẹ̀ tí ó dé bọ́kọ́ yóò dé bá àwọn fámílì kódà yóò dé bá gbogbo àwùjọ òun ni ó dé bíbàjẹ́ pẹ̀ká sínú ọgbọ̀ fẹ́ yọ́gbọ̀pọ̀ àìsàn ọmọ wáyé láyé bíbà yìí tọ́bá àdíjọ́ pé dàlùkẹ̀yàmọ̀ gan ìyàtọ̀ tó bí ọ̀sẹ̀lẹ̀ pàpà jùlọ bá àwọn obìnrin ṣe ń yapa sí ẹ̀kọ́ tí ọba adẹ́dà kọ́ wá yìí ẹ̀ẹ̀dì káre júlẹ̀ kò sí mọ́ ọlọ́run tẹ̀sán pé ká nẹ́bí sọ́lá àgbẹ́lá ń pa láti pé yàtọ̀ tó ti nẹ́bí ẹ̀dì sọ̀rọ̀ nìyí ọ̀yà fásitì kúrú jàgbó kan rẹ̀ ju lẹ̀ lẹ́yìn tọ́tọ́ tí a máa kọ wúrà mi fún kan yóò kọ fàdákà mi fún kan yóò kọ ojú mi fún kan yóò kọ kàn mi fún kan la ilaha illallah. bá béèrè pé kí ni gbogbo òsùnmọ́ eléyìí òun kẹ́ ń gbá wọn lásán náà ẹ̀rí ìbàjẹ́ yìí máa ṣẹlẹ̀ tàbá ìbàjẹ́ yẹn tó bá dé yọ́kàn gbogbo àwùjọ yanyan àwọn obìnrin máa lò ìjáàbù kí wọ́n máa wò kí fẹ́fẹ́fẹ́ afáwa Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ọ̀pá ni tí wọ́n ti wà lẹ́nu ọba ẹni tí ọba máa wo fẹ́fẹ́fẹ́ àpájúlẹ̀ ẹ̀yìn obìnrin ojúlẹ̀ ń tí wà àwọn ọkùnrin ti pọ̀ bẹ́ẹ̀ ní ti jùmọ́ tóbìnrin bá tó wájẹ́ bá yọ́ máa wù ọ́ ni tóbìnrin máa ń séjúmọ́ yẹn láàrí kò sí ti jùmọ́ rárá ọ̀pá ni tí wọ́n ti lé ní wọn tó wá látọ̀dọ̀ ìbílẹ̀ ẹni tó dé pàásì láti fi yapa ìbílẹ̀ wọn ni ọba adẹ́dà sọ pé àbùdá tuhu ìmọ̀ ni màá fi jà ọ̀rọ̀ fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ yejidu aláwátàbò ìkọ́jùbẹ̀ yóò dẹ̀ rí adùn rẹ̀ lẹ́mí rẹ̀ bákanáà ìyapa tí àwọn tààlímù yìí náà kò tẹ́sí mú wa ìyapa táwọn ẹ̀kọ́ yìí táwọn obìnrin bá ń lọ báyìí àwùjọ bàjẹ́ yẹ́yẹ́ náà ni àkádùn wá ti pọ̀ jù ẹni tí èèyàn lẹ́tọ̀ọ́ sí kájọ máa bọ́ sí kọ́rọ̀ anábì sallallahu bin nisa

ìtẹ́lómi wa tó akó jáde fèrèdé onífẹ́ lórí mọ́ pẹ̀lú táàkì ìdẹ́yẹn wọ̀ àti kẹ̀kẹ́ márúwá láàrin à ẹgbẹ́ obìnrin fífẹ́ jókòó tèmi ní máa yọ́ bì ní táàkì débi tá ń lọ wàláhì àdáwò o aburú ni pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tọ́jà àti ìròyìn àtọ́jà a ní ìsìlẹ̀ hànà náà lórí dáàrì ọlọ́mọdáàmù táwọn ọkùnrin ti rò ọ àyè ìsìlẹ̀ hànà nìfà ọlọ́mọkọ́ba lè tún àwọn obìnrin náà ní o lè hànà hùnà ọmọ ààtò lè وبالإسلام السلام قوموا إلى صلاتكم رحمكم الله تعالى الله أكبر أشهد أن لا إله إلا الله